ẹ mà káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tá à ń gbéyẹ̀wò lónìí ó dá lórí ìgbé ayé ìrọ̀rùn tí ó dé bá àwọn òṣìṣẹ́ ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ṣé rètí wà ń bẹ̀ àlejò mi eh, comrade olúbùnmi wọ́n ní rètí wà ń bẹ̀ wọ́n ti yànnà náà fún wa lọ́kọ̀ọ̀kan ìjèjì kó tó nípa lọ sí ìdánudúró ráńpẹ́ ohun tí wọ́n mẹ́nu lé ó dá lórí eh, ọ̀rọ̀ casualization ìpè kan da àwọn òṣìṣẹ́ tó ẹrú kò sọ̀rọ̀ pé bóyá leave wà ń bẹ̀ kò sọ̀rọ̀ pé bóyá allowance kan wà ń bẹ̀ owó tó tún fún wọn owó péréte ni òun ni wọ́n gbẹ̀nu lé ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀ mọ́mọ́ wa ẹ bá wa tẹ̀síwájú lórí ohun tí ẹ̀ ń sọ lọ a ní pé kò sí kì í ṣe business as usual àmọ́ kò ń ṣe business as usual lágbára ọ̀nà wọ́n máa tún pa torí pé adarí òṣìṣẹ́ nílùú Èkó ń sìn mm. pẹ̀lú àwa obìnrin mm. a fẹ́ jọ ṣiṣẹ́ pọ̀ ni mm. tó jẹ́ pé gbogbo àwọn ìyà tí àwọn èèyàn ti jẹ sẹ́yìn ó máa dópin báyìí àti pé ibi tán ti ń kó wọn ṣiṣẹ́ hmm. tí kò kì í ṣe ibi tó tiẹ̀ yẹ kọ́mọlúàbí ti ṣiṣẹ́ wọ́n ti gbogbo wọn wọ́n á ti gbogbo wọn mọ́lé hmm. a lọ píkẹ́ẹ̀tì kọ́mpìnì kan ní sáìdì airport road mi ò máa forúkọ bo kọ́mpìnì yẹn láṣìírí wọ́n ń ṣe ike níbẹ̀ ibi tí wọ́n lọ fi wíńdò sí òkè lókè lórí fíúnfíún àgbà tá à ń pariwo pé ó yẹ ẹ jáde tí àwọn ọmọ yìí ń jáde hmm. ṣe ló dàbí ìgbà tí wọ́n ń kó àwọn èèyàn lẹ́rú nígbà ni hmm. ó wá ń jáde gbogbo wọn ṣe ṣóṣóṣóṣó báyìí. lórí èlò. mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké hmm. pé kí ló dé èlò ló ń sọ fún yín ẹlòmíì ní one thousand. lójúmọ́ lójúmọ́ a wọṣẹ́ láago méje a close láago méje ìrọ̀lẹ́ ó dẹ̀ níye ike tó gbúdọ̀ ṣe láàárín wákàtí tí ò bá tí ò bá ṣe ike yẹn wọ́n tún yọ nínú one thousand yẹn ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀ ọ̀rọ̀ wà ń hmm. bẹ̀ ìyà pọ̀ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n mo mọ̀ pé lágbára ọlọ́run àwọn gómìnà wa àwọn olórí orílẹ̀‐èdè ó yẹ kí wọ́n dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yẹ kí wọ́n mú pọ́pátì kúrò nínú ayé àwa ènìyàn. ẹ ṣe màmá wa ṣé ní tẹ́ sọ yìí àwọn èèyàn ń sọ yìí pé ọjọ́ NSC tó fi ń béèrè fún ẹ̀kúnwó yìí ẹni pé káwọn ìjọba dá sí i wọ́n ní pé kí ni dé tí ẹ̀ bá ìjọba sọ ẹ̀ títì tó lọ sí àpápá o iye wákàtí téèyàn ló ń bẹ̀ kẹsàn pé kí ìjọba wa kó wójútùú sí i láàrin àkókò báyìí sákòókò báyìí ìyẹn kan ìkejì gbogbo àwọn indọ́sítì ló ti fẹ́ ló ti kú tán kí ni dé tí ẹ pé kẹ kẹ gbàjọba kẹsàn pé dípò tẹ máa fowó kún kínní yìí o ẹ jẹ́ ká kúfẹ̀ kan dojú kọ nǹkan báyìí tí gbogbo ẹ̀ bá lọ ní mẹ̀lọmẹ̀lọ owó tá à ń gbà yìí náà a rí i pé ọ̀nà tá a máa lò sí ọ̀nà àlàáfíà ni àbẹ́ni tó fẹ́ lọ bí iṣẹ́ tó fẹ́ wọṣẹ́ láago mẹ́jọ lọ́nà pàpáǹsì ó ti kúrò láago márùn tó bá yẹ kó bóyá bíi Ṣàngó ló ń gbé ó kúrò láago mẹ́rin àbáago mẹ́ta àdájí kó tó dán gan ó dàbí aago mẹ́wàá tó bá tún dàgó mẹ́rin kan sá kìtàkìtà báwo ni kí ni dẹ́tẹ́ ẹ̀ bèrè fún ìgbé ayé rọrùn tó máa kárí àtòṣìṣẹ́ o àtẹ òṣìṣẹ́ ìjọba ni o ẹni tó ṣe òṣìṣẹ́ ìjọba ni o kíni tẹ́ gbé gbèsè tó máa kárí dípò tẹ́ fi ń béèrè fún owó àjẹmọ́lé. gbogbo ìgbésẹ̀ yẹn náà ni àwọn ẹgbẹ́ àwa tá a jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ là ń gbé torí pé a máa ń pè kan ní stakeholders meeting gbogbo stakeholders yẹn àwọn olórí wọn wọ́n represent each sector hmm. títí kan ìyálọ́jà. Mm àyè ah, ń bọ̀ lórí àwọn ìyá lọ́jà náà. títí kan àwọn tó ń ta kan péréṣe péréṣe hmm. bírú oyè tèmi jẹ pé eh, olórí obìnrin ẹgbẹ́ òṣìṣẹ́ hmm. ní ìpínlẹ̀ Èkó a ti lọ rí ìyá wa tó jẹ́ ìyá lọ́jà general hmm. eh, Chief Mrs. Fọláṣadé Òjò a ti rí wọn tó bẹ́ẹ̀ méjì ibi tá a bá ti rí àléébù nípa ibi tí ọ̀nà títí wọn à lọ fi tó wọn létí màmá ah, wa ẹ bá wa bójútó ibí yìí o ibí yìí ni a tún ti rí dé o because nínú ìrìn àjò tiwọn náà àwọn náà ní aṣojú ní gbogbo ọjà bóyá Ọ̀ṣọ́dì bóyá Ìkẹjà bóyá Gégé wọn ní aṣojú níbẹ̀ tí àwọn ọlọ́jà yẹn Èkó nìkan ni wọ́n ṣaṣojú tó fi jẹ́ general ni àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀ Nàìjíríà ni ìyálọ́jà general hmm. ṣùgbọ́n ibi tí àwa jẹ́ tó ti kan àwa o ní ìpínlẹ̀ Èkó nítorí bí oyè yìí ṣe wà nípínlẹ̀ Èkó ó wà ní Ògùn ó wà ní Ọ̀yọ́ ó wà ní Kánò ó wà ní Kaduna tí àwa náà tún wá ní ọ̀mbrẹ́là tó bo gbogbo stéètì yẹn pátápátá mm-hmm. èyí tí ó bá jẹ́ lókè àwa máa ń pè ní report a kọ report wa mm-hmm. a send ẹ̀ sí olórí obìnrin wa pátápátá ní mm-hmm. Àbújá. Mm -hmm pé tó ẹ bá wa pàdé lókè o ẹ tún rìn sí níbi báyìí báyìí ẹ wọ́n ní adìyẹ ń làágùn ìyẹ́ ni ò jẹ́ ṣùgbọ́n èmi fẹ́ máa ń fi irú àkókò báyìí béèrè lọ́rọ̀ àwọn olórí wa pé ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ ní ìfẹ́ àwọn ènìyàn tó ń tọ̀ yín lẹ́yìn lọ́kàn bí? Hmm. torí ìyẹn ló ṣe kókó kò ń ṣe pé kéèyàn joyè nìkan o ò lè jóyè kó lọ sùn sílé wọ́n rò wípé àwọn fẹ́ wo ìyàtọ̀ láàrin ìgbà yẹn torí ohun gbogbo tó bá ní àkókò ẹ wo òṣèlú àti hmm. lo ọdún mẹ́rin kan lọ wọ́n yan òṣèlú míì ní sí báyìí àwọn tó wọlé àwọn náà mọ ìlàágùn tí ó jẹ́ hmm. torí pé àwọn èèyàn wa náà ojú ti là ojú là o òye ti yé wa kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ tó o bá ṣe dáadáa nínú agboolé kan tí wọ́n ti mọ̀ pé ẹni yìí ló lè bá wa ṣe oh. wọ́n á dúró sẹ́yìn ẹ kódà bí pátì ẹ ò bá fẹ́ àwọn àdúgbò yìí ó sọ pé ẹni tá a fẹ́ lélẹ́yìí ọ̀rọ̀ ti kúrò ní ọ̀rọ̀ pátì báyìí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ẹni talẹ́ni yìí ìlú fẹ́ lóyè ẹni ìlú fẹ́ lóyè mm. ara ló wá ń fi wọ́n jẹ nísìnyí nígbà tó bá yá ń sìn ẹ rí bó ṣe máa rí nìyẹn nísìn àwọn tó wọlé mo mọ̀ pé wọ́n ó ṣe gudugudu méje dàyà mẹ́fà tí wọ́n bá fẹ́ padà mm ẹni tó bá tún fẹ́ padà sórí oyè yẹn tó sì fẹ́ máa lọ bẹ́ẹ̀ yóò ṣe dáadáa yóò bójú wẹ̀yìn wọlé torí pé wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ so mo mọ̀ pé lágbára ọlọ́run ohun gbogbo tí ò tí ì tó á tó á ṣẹ́kù. ẹ màmá wa ẹ ṣe gidigidi ẹ wọ́n dàbí pé mo fẹ́ ní ìbéèrè kan orin kan wà tẹ́ máa ń kọ́ ní pàtàkì lóbìnrin kán máa tọ́jú wa ẹ àwọn obìnrin la wà lórí ètò lágbo òṣèlú <laughs> lónìí ẹ má bínú ẹ mo fẹ́ béèrè ọ̀rọ̀ ìyá lọ́jà àwọn ìyá lọ́jà àwọn bàbá lọ́jà ẹ àwọn obìnrin tó ń tajà àwọn ní ọ̀rọ̀ yìí fi bẹ́ẹ̀ fẹ́ bá wí àti gbowó wọ́n ti gba owó ẹ̀kúnwó báyìí àwọn dádì wa ti gbẹ̀kúnwó lórí owó wọn ẹ ẹ wọ́n fẹ́ lọ sọ́jà àwọn ìyá lọ́jà ni o bàbá lọ́jà ni o ẹlẹ́ran ni onímọ́tò ni o àwọn náà ṣe kí ni wọ́n gbé pẹ́ẹ́lí wọ́n gbé ṣé àmọ́ kí ṣe pé owó ẹ̀kúnwó tó ṣèlú òṣìṣẹ́ gbà yìí kì í ṣe pé a fẹ́ bọ́ sínú kínni hmm. wọ́n tán pè ní inflation tó máa tún máa lọ sí recession hmm. ṣé kì í ṣe ohun tí ó máa bá jáde lélẹ̀. ìyẹn náà ló ṣe tó ń padà sí ọ̀dọ̀ àwọn ìjọba wa hmm. ohun tó fi kan àwọn ìjọba wa ni pé ní àwọn ìlú mìíràn àwọn wọn ní. Ni àwọn tó máa ń rẹguléètì ọjà owó ọjà mm. mm. àwọn tó ń rẹguléètì owó infrastructure àwọn tó ń rẹguléètì owó industrial something uh-huh. ìyẹn ló yẹ kórílẹ̀-èdè yìí kọ́kọ́ kọ́ lọ tẹ̀ pamọ́ ná tó jẹ́ wípé tí a bá fẹ́ ra tíì ẹyọ kan tá a bá lè rà ní Agége ní ten naira kò sí ní tó ní ká má rí rà ní Lẹ́kí ní ten naira. Mm that is pé a ní quality control mm-hmm. quantity control tí nǹkan tó yẹ káwọn ìjọba wa kọ́kọ́ ṣe nìyẹn èmi dẹ̀ fẹ́ fi àkókò ìbẹ àwọn ìyálọ́jà wa ṣe rí àwọn èèyàn wa míì alájẹpajúdé ni wọ́n. wọ́n tún máa fọlọ́run ṣẹlẹ́rìí. wọ́n tún wá máa fọlọ́run búra wọ́n dẹ̀ ní pé èyí tọ́lọ́run bá ti fèrè sí olójàjẹmọ́nú fún náà ó ní tọ́rọ́ tó yá ó sàn ju sísì tó gbélé lọ ẹlòmíì máa torí pé hundred naira ló fẹ́ jẹ lórí ọjà yìí ọjà yẹn máa wà lórí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì kò tí ì ta ara ẹlòmíì tó wà tó mọ ọjà tó mọ òwò ṣe á ti fi ten ten naira lé pápápá ó ti ta ó ti lọ rà bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún dé òun sì dúró lórí ẹ̀kan torí pé ó fẹ́ jẹ èrè àjẹpajúdé mm. mo fẹ́ bẹ àwọn ènìyàn wa ara wa náà ni wa àwa là ń ṣera wa mm. ta níjọba àwa níjọba. ẹlẹ́ran nìjọba rẹ̀ aláta nìjọba rẹ̀ oníkòkò nìjọba rẹ̀ aláṣọ àwa nìjọba wa mm. ẹ máa dé inú ọjà ẹlòmíì a, sọ pé aṣọ yìí o àpò márùn-ún ni o ẹ máa débò míì ó ní àpò mẹ́wàá ń o <laughs> ẹni tó bá ráyè tó fẹ́ mm. ti rìn lọ a ní ibi tó ń ti rárá pọ̀ ṣé ẹni tó tó bá ti lọ bí ẹ̀mẹ́ta tó bá ń bọ̀ lọ́jọ́ mi ọ̀dọ̀ alápò márùn yẹn ló máa kọ́kọ́ yá ikọ̀ tí àwọn èèyàn tó yé wọn nìyẹn èrè kékeré pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju èrè ńlá pẹ̀lú pákáleke lọ. ṣé wọ́n lè bá wọn wí ni ọ̀rọ̀ mọ́tò náà ni. ó gbogbo ẹ̀ náà ló wọnú ara wọn àwọn onímọ́tò yìí náà nígbà tí wọn àfowó epo kí ń gbowó lówó mọ́tò fún ọlọ́run ṣe àwọn ní ẹgbẹ́ òṣìṣẹ́ nísìn òun náà jẹ́ vice chairman ní NLC Lagos State ní Lagos State mm. bẹ́ẹ̀ náà ni olórí wọn pátápátá ó jẹ́ oyè deputy president ní òkè lọ́hùn náà mm. so ibi tí mo sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ó ti ń lójútùú bọ̀ báyìí mm. torí a máa jọ jókòó àájọ tó à ń fegún òtòlò tó so that àwọn aráàlú tó ń jìyà yìí ọ̀nà wo lẹgbẹ́ òṣìṣẹ́ fẹ́ gbà tá a fẹ́ gbọ̀n yànù lára tiwa tá a dẹ̀ gbọ́n dànù lára àwọn ènìyàn wa náà torí pé àjọjẹ odò bẹ́nìkan ò bá ní so àwọn ò ní jókòó níjókòó pé a ti gbowó a dẹ̀ ti lọ jókòó nìyẹn rárá o ohun tó bá bá ojú ó bá ọmú ni so gbogbo ẹ̀ a fẹ́ ṣe papọ̀ àwọn kọmití dẹ̀ ti ń wà báyìí ta fẹ́ gbé sílẹ̀ tí ìyá wa ní kọmití o kàndùkú gbúdọ̀ ṣiṣẹ́ báyìí iṣẹ́ ti délẹ̀ báyìí so à ń lè mọ ibi tí ìyá ti ń jara ìlú. oníkàlùkù sọ tòbí báyìí. tòbí kó le dáadáa hmm. nísìn kì í ṣe ìjọba òkè nìkan la fẹ́ fi ilẹ̀ fún kì í ṣe ìjọba ìpínlẹ̀ nìkan la fẹ́ fi ilẹ̀ fún. ìjọba kì í ṣe ìjọba ìbílẹ̀ gan hmm. ayan olórí lára wọn hmm. wọ́n wà lára àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sìn náà so àwọn náà èyí tó bá jẹmọ́ títí wọn wọ́n máa mú ẹjọ́ yẹn wá èyí tó bá jẹmọ́ tàwọn ọlọ́jà àwọn obìnrin náà máa mú wá àwọn agbè sẹ́ńtà alọ́gbé gómìnà wa ẹjọ́ o ẹ̀rí sí eléyìí ẹ̀rí sí eléyìí ibi tá a bá ilé ìdérè ó yá ayígbé ayé rọrùn kó wà fún tẹrú tọmọ nípínlẹ̀ Èkó mm. àti lórílẹ̀‐èdè Nàìjíríà èmi sì mọ̀ pé Ọlọ́run tá à ń sìn yìí orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti bí o. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà ni. ọ̀rọ̀ oyè mi tòótọ́ àyàwó ẹ̀kú ohun ọlọ́mọ nàìjíríà ni ọlọ́run ọba tá à ń sìn ibi gbogbo náà nílẹ̀ ọ̀wọ̀ ẹ̀rọ báwo ni àwọn ọ̀ṣun á ní ọmọ ìlú àwọn ni abẹ́òkúta lọ́mọ ìlú òun ni gbogbo náà ni ọlọ́run dé ọlọ́run wà òun ló dé òun lọ́ba àjíkẹ́ ọba àjíkẹ́ ẹ ní orin tá à ń gbéyẹ̀wò yìí náà ni màmá wa a ti sọ nípa ọ̀rọ̀ tonímọ́tò tẹlẹ́ran taláta táwọn ìyá lọ́jà lọ́kọ̀ọ̀kan ìjèjì ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ kí ẹ bá wa wo nǹkan kan kẹ́yìn ọ̀nà náà fáwọn aráalé pàápàá jùlọ ní ẹ̀ka ti ọ̀rọ̀ ẹ sọ ni pé standard uh, eh, regulatory body bẹ́ẹ̀ni price regulatory price body eh, ó yẹ kó wà committee yẹn ṣé tí ìjọba àpapọ̀ bíi executive arm ló yẹ kí ó kó kàn nípa ni àbí àwọn iléègbìmọ̀ aṣòfin ló yẹ kán ṣe hmm. òfin tó máa lọ pẹ̀lú ẹ̀ tàbí ẹ̀yin àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ló yẹ kẹ́ ẹ kórajọpọ̀ kẹ́ irú àbá báyìí kẹ́ gbé lọ sílé ìgbìmọ̀ asòfin. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kò ń ṣe èní láti máa ń bá wọn sọ. Hmm. kọ́lọ̀ jẹ́ kán gbọ́ ni. kọ́lọ̀ ń jẹ́ kán kò sí ìgbà tí a bá máa ní oore ọ̀fẹ́ láti bá bóyá ìjọba ìpínlẹ̀ ní ọ̀rọ̀ àjọ sọ papọ̀ tàbí ní òkè lọ́hùn hmm. wọ́n máa ń gbé sílẹ̀ wá síwájú wọn òun náà la fi sọ pé àwọn èèyàn wa tí wọ́n yàn sípò nísìnyìí kí ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó bá wọn ṣe kó kó sínú wọn kó ṣe n tó tọ́ kí wọ́n ní ìfẹ́ aráàlú lọ́kàn kí ìmọ̀tara ẹni nìkan kọlọ́run kó lè jáde lọ́kàn wọn nítorí tó bá ní ìfẹ́ aráàlú lọ́kàn kò sí ẹni tí wọ́n gbé síbì kan tó ní oore ọ̀fẹ́ àti ṣe tó dára kí ló dé tó ṣe tó dára irú ẹni tí wọ́n fi ṣe mínísítà okòòwò ó yẹ kó wò àwọn ọ̀nà wo lókòòwò yìí ló gbégbà máa máa ní ìtẹ̀síwájú sí dáadáa tí ó kan tẹrú tọmọ ó yá ẹ̀yin ẹ lọ gbélé wá so tó bá fún wọn ní gbogbo orú àmọ̀ràn yẹn wọ́n lè wá pàṣẹ ẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àwa orílẹ̀-èdè tí gbogbo èèyàn. ẹ ṣe púpọ̀ màmá wa omi sì tún kù lámú o a kàn fẹ́ sáré délé agbára tá a bá padà dé ohun tí a fẹ́ gbé yẹ̀wò gangan tá a máa fi kásẹ̀ ńlẹ̀ ó máa ní ṣe pẹ̀lú ìjàgbára wọ́n ní àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà àti ìjọba àpapọ̀ iṣẹ́ tẹ̀yìn aráàlú fi rán mi sí wọn ni mò ń jẹ́ yìí o wọ́n ní ọwọ́ wọn ti wọ́wọ́ wọ́n ti ń jẹ kíni wọ́n ti ń jẹ dòdò láàrin ara wọn ẹ jẹ́ káde lọ ẹgbẹ́ ara àná tẹ́ bá padà lágbo ìṣèlú sì ń tẹ̀síwájú ẹ má yí kúrò ń